ọlọ́fẹ́ as ọmọ pé as ní ọ́ wọ́n wá sọ pé má wọ̀rí àwọn ọmọ bọ́ terminate oyún tó bá ti já sí ss sẹ́mi ẹ léegun ni ṣé èèyàn tán lẹ̀ ni ṣé èèyàn tán lẹ̀ ni nínú Quran ọlọ́run lo èdè méjì fún ìyàwó àtọmọ ọlọ́run pé. ìyàwó wa àwọn ọmọ wa níbì kan ó pè ní fitna níbì kan ó pè ní àdúwùn ìfòòró ọ̀tá ìbéèrè wa ni pé ń ìyàwó àti ọmọ ó pè wọ́n ní fitina ìdíjẹ́ fitina ní ìfòòró nínú àyà mi ó pè wọ́n ní ni wọ́n jẹ́ fún ọ̀tá náà jẹ́ fún yín ìbéèrè tí máa fẹ́ bí ọ́ léèrè rèé o. kásọpọ̀ wá róbìnrin kan fẹ́ẹ́fẹ́ ọwọ́ àmọ̀ọ́mọ̀ kọ́ sí gbàyà pé anna fìtìnà túkà èmi ní ìfòrò ayé rẹ̀ sọ́fẹ̀. ọkọ̀ kan síwájú pé anna fìtìnà túkà anna àdúwùkà ọkọ̀ báwọn pé èmi ní. ìfòòró ayé rẹ èmi ni ọ̀tá rẹ ana àdúgbò lákà ọ̀tá jẹ́ fún ọ fún pè wọ́n ní fìtínà kùránì ó sì pè wọ́n ní àdúgbò wa nínú kùránì òkè ọwọ́ rẹ̀ tó gbé bánà ana túkà ana àdúgbò lákà ọwọ́ ọ̀fẹsẹ̀fẹ́ ni kí lójú ọ̀fẹsẹ̀fẹ́ tó sì bá sọ pé àhá àfà bíbo lè wá hàn ọ́ lọ ṣé bọ́lá ń sọ pé hánà fìtìnà túkà pé ìyàwó yín àtọmọ yín fìtìnà náà jẹ́ fún yín bákan náà àdúgbò làkún ọ̀tá náà jẹ́ fún yín mo sì kọ́ kí níyẹn jáde ó sì wá ń sá ó ní fìtìnà yẹn àti ìfojúrí àti ìfojúrí láàfin lè sá fún níbẹ̀rẹ̀ àìsí ìfojú rí i láàfin lè sáfún ní bẹ̀rẹ̀ ó wùwọ̀ ọ̀tá sí mi ló jẹ́ kí n gbé ọ wọlé tó o bá ti bẹ̀rẹ̀ ọ̀tá ìní gbé ọ wọlé tó o bá ti bẹ̀rẹ̀ ìfòòró tó ń fòòró ẹ̀mí mi ìní sọ pé ẹ fún mi ní fòòró kí n fi ṣaya mi ò ní sọ pé ẹ fún mi lọ́tà mi kí n fi ṣèyàwó ìyìn tá a fojú rí ó ní fìtínà ọbẹ̀ yẹn ó ní àdánwò ọbẹ̀ yẹn àmọ́ tó já sí wípé létà ó lè já sí fìtínà fẹ́lòmíì ó lè já sí àdúgbù fún ẹlòmíì ṣùgbọ́n ohun tá a wá ti fojú rí a ti fojú rí kéèsì ss why are you looking for trouble? Eh? why are you looking for trouble? tọ́lọ́ ń bá sọ pé wọ́n bẹ́nu ìyàwó yín ó jẹ́ fìtínà wọ́n bẹ́nu ìyàwó yín tó jẹ́ àdúwù fún yín obìnrin kan ò lè péré bẹ́ẹ̀ kó o ló fẹ́ wọ́n wọlé tán nígbà wọ́n bá wọlé tán lèyí tí ó jẹ́ fìtínà ó jẹ́ fìtínà lèyí tí ó jẹ́ àdúwù ó jẹ́ àdúwù sóòsì mà kò ṣeé sọ́ra fún kò ṣeé sọ́ra fún wọn nìyẹn torí pé ó ti wọlé tán ó ti bímọ ó ti pa ọmọ fún ọ but èyí tí ò tí ì wọlé tó ti pèrè ẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀fẹ́ ni ò ní fẹ́ ẹ̀ bọ́rọ̀ ẹsẹ̀ ṣe rí nìyẹn o ò tí ì gbin tí o ti sọ fún wọn pé this is essence this is a way to having essence side why are you looking for trouble why ọba ló ṣe ń sèkọ́ ra ọmọ gbàdúrà àdúrà ń sèkọ́ ra ó ti gbà nìyẹn tọ́lọ̀ pé kó o tètè mọ̀ pé you are a eh, eh, you are an you are you are an as òun náà sì jẹ́ as àwọn fásitì àgbà nìyẹn kẹ́ ẹ tètè juwọ́ síra yín ni pé àbá ọlọ́run ṣe tiẹ̀ fún ọ ọlọ́run ṣe tèmi náà fẹ́mi náà ẹ juwọ́ síra yín ni wọ́n iná ẹnìkan nú àwọn èèyàn wa ó sọ̀rọ̀ ọmọ ọ̀gá rẹ̀ kan fún mi ọmọ ọ̀gá rẹ̀ yẹn ti kú báyìí o sẹ́rẹ́ àwọn ẹ̀kẹ́ sí gan oríṣiríṣi ni wọ́n oríṣiríṣi ni wọ́n oríṣiríṣi ni wọ́n sẹ́rẹ́ pọ́blẹ́mù ọmọ eléyìí ni pé ss náà lòun náà but pọ́blẹ́mù tiẹ̀ máa ń bẹ̀rẹ̀ bí kí ó farapa tó bá ti farapa ẹ̀jẹ̀ ò ní dá o àfi tó bá dé usage usage nìkan ni wọ́n ti lè dá ẹ̀jẹ̀ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀jẹ̀ yẹn yóò yóò mọ kán tó tó tí è kán tán sẹ́ni ìbọ sọ ma ṣe ń pè usage sọ lọ bẹ̀rẹ̀ sọ sunrun sọ ma ń dùn. Hmm? ká sọ pé ń gbé ní Ọ̀yọ́ ilé Ọ̀yọ́ Aláàfin tọ́lọ́ sì fún ní irú ọmọ bá ń bí bọ́ọ̀lù ẹsẹ̀ mo wá sí usage abẹ́ ń gbé lógbòmọ́ṣọ́ abẹ́ ń gbé ní Ṣakí abẹ́ ń gbé ní Bàràpá hmm? wọ́n àìsàn fi ń lù fún fìtínà àbọ̀ fọkàn sí pé tó o bá ti bí tán a mọ̀ bọ́ ọba fi sẹ̀bìlì láì gbogbo gbà tọ́jú bá ti ní crisis ni ọmọ tí mo wo fi sẹ̀bìlì láì ni ṣé torí ọmọ ẹsẹ̀ sí nẹ́bí ní kẹ́mi máa gbà ni èlò èlò wọn sì fún ọ tó fẹ́ tó fẹ́ di àìsùn wàhálà ìdààmú nígbà mu à primary school nígbà tí mo wà ní primary school ọmọbìnrin kan bẹ mi ò ní dákọ rẹ̀ mi ò ní dákọ ẹ̀ kíláàsì mi gangan ló wà ẹsẹ̀ mi lásìkò tá a wà ní primary school àwọn gìrìpá àwọn gìrìpá tàjọka school àwọn tó dá sí pé tọ́ọ̀gì wulẹ̀ ni wọ́n wọ́n sì ya tọ́ọ̀gì bọ̀ school máa gbà wọ́n láyé gba tẹ́ máa ń gbá inter-house eh, inter-school àbí kí ni pé inter-house sport inter-house sport wọ́n máa ń gbà wọn gìrì pàṣẹ school so àwọn yẹn wọ́n máa ń wọ́n máa ń halẹ̀ mọ́ wa ní school àwa kéré èyí tí wàá bá ọba ọba primary school lọ ṣùgbọ́n wàá gbé àwọn bàbá lé wa lórí tẹ́fẹ́ àwọn èèyàn àwọn wulẹ̀ máa ń da sùkúrù sí wọn ni ẹnu ṣíṣe ìka wọn bẹ́ẹ̀ náà la wá rí àwọn tíṣà kan táwọn náà jáde olúgi tó bá sí pé à bọ́ bọ́ lọ ya tọ́ọ̀gì àwọn gan wèrè tẹwádọ́ ọmọ yìí ọmọ yóò mọ̀wé ẹsẹ̀ sí ni bàbá ẹ̀ lówó lọ́wọ́ tíṣà mi tó kọ́ mi ní primary five tó di ajé ó di ajé img kan náà ni gbẹmọjá kabamari five. nínú sísítẹ́ẹ̀mù tíṣà mi yẹn ni pé lórí sọ́bjẹ́tì kọ̀ọ̀kan iye tó o bá sì lè yẹ tó o jẹ. lórí sọ́bjẹ́tì kọ̀ọ̀kan mathematics english social study family living ìwúlá eh, tó máa ń ṣe eh, àwọn ṣẹ́ta tá a máa ń gbà yẹn nìyẹn a ṣe family living social study english yorùbá àwọn tí a schoolmates a jọ jẹ́ classmates wọ́n máa jẹ́rìí sí nǹkan tí mo ń sọ yìí orúkọ tíṣà wa yẹn ni Mr. Akintayo Mr. Akintayo ó lè bí àbára so ó ń kálukú wa àtìgbẹ́yẹ̀ làwa ti mọ̀ pé a máa ń du hundred hundred ni làwa ti gba tírénì pé a sórí bọ́ bá bọ́ gba ninety nine ọ̀jẹ̀gbà kan ọ̀bá ríbi kódà ẹgbàá ọjọ́ náà lọ́hùn ó lóko tí mo rántí báyìí yọ̀bọ̀tọ̀ la máa ń pè yọ̀bọ̀tọ̀ mr akíntayọ̀ lè náà lọ́wọ́ ìdí ni èèyàn kan ó di ọwọ́ èsì ro ẹ̀wọ̀n tó wà on ground ọmọ yìí kíláàsì mi ló ẹsẹ̀ sì ni inú ẹ̀ bujú inú ẹ̀ bujú òní ah. ní ẹ̀fẹ́ ìbùjú kíláàsì ṣe rí ọgọ́ta bá ti ṣe exam tí wọ́n fún wa ní script a ti mọ̀ pé ọgọ́ta gba script yẹn ẹkún ọmọ lọ ni ẹkún ọmọ lọ lọ́tún yọ ọmọ lọ lọ́sì ni àwa tá a máa ń ṣe four second tour lẹ́kùn wé pọ̀ àwa náà mọ̀ sunkún o torí kò ṣe fẹ́ ta so ìgbà míì mo lè jẹ gba lórí sọ́gẹ́tì kan ìgbà míì ẹgbà márùn-ún lórí sọ́gẹ́tì kan torí pé kò sí ni kò sí bó sílẹ̀ gba hundred percent títà ìsáfẹ́ ká máa gba hundred percent ni òun nìkan ló yàtọ̀ ní gbogbo imd òdájú gbà yẹn ọmọ abirùn yìí ọmọ fòníkú fọládìde yìí kíláàsì ẹ̀ ló wá ẹ wò ó ọkùnrin tá a bá ti ṣe gba script bàbá rẹ̀ aláàjì ni ló bá wá sùn jọ náà wọ́n jọ wọ kíláàsì ni yóò ní wò ní tí mò ń ná ìgbésí ayé mi lé lórí ni mò ń kẹ́ ẹ ní ọ gbọ́dọ̀ fọwọ́ kàn ìwà náà bá bẹ̀rẹ̀ láàrin mr akíntájú àti bàbá rẹ̀ ìwà náà bá bẹ̀rẹ̀ pé à sọ ọmọ pé ẹsẹ̀ sílé léyìí ni wọ́n máa ń yọ sọ́tọ̀ ni ẹgbẹ́ ò gbọ́dọ̀ kàn án ẹgbẹ́ ò gbọ́dọ̀ kàn án wọ́n á yọ sọ́tọ̀ báyìí ni ni wọ́n ń tọrọ kó bí ọ̀làdìsí òní ọmọ fẹ́ẹ́ fẹ́ lọ́fẹ̀ẹ́ níparí ọ̀kan nú àwọn ọ̀dọ́ wa bá mi ń jọ kàn mo fọkọ bò láti rí òun náà mọ̀ gbọ́ mi báyìí lábúrọ̀d bóyá o ti wà nàìjíríà mi ò mọ̀ ó ní wọ́n ní kò ń fẹ́ ọmọ kan pé ss ni ah mo ní ss ss kí ni ìwọ ó ní as ah ìwọ as ẹni tó fẹ́ fẹ́ ss ss kì í gbádùn ó lọ́wọ́ máa bẹ lóun sí mo ní à ah, ìmánì ò gbé e. ìmánì rí ò gbé e kò dáhùn ó ṣe é ó ṣe ó sì yíwọ́ ó sáko olùkẹ́yìn <laughs> ìwọ sọ pé ọ̀rá di css ẹ wo ẹyọ ọmọ ìyá wa nínú ẹ̀sìn má má tra ìgbàgbọ́ rẹ lórí ọ̀rọ̀ css sórí ṣèkọ́ra kò dí ẹsẹ̀ sì lọ́wọ́ different lane ni wọ́n jọ wà different lanes ni wọ́n jọ wà wọn ò kọlura wọn o wọn ò kọlura wọn tó o bá ti ṣe ń sìnkọ rà tí ọkàn yẹn nà mọ́ bẹ́ẹ̀ tó padà wà á mọ̀ pé ẹ̀sìn ni wọ́ ok mental sum o ṣeun o ṣeun ọ̀rọ̀ mi létí ọ̀kan nu sẹ́tà máa ń mental sum ẹ̀yìn wí la máa ń ṣe sígbà náà báyìí mental storm lákọ̀ọ́kọ́ dìkì láàárọ̀ kátó lọ sàtẹ̀m̀blì bọ́ọ̀ gbàyùn náà tàn ọ̀ràn ni ọ̀ràn ni fún ó jẹ́yà lọ́dọ̀ mr akitayo ẹgbà máa ẹgbà máa ń da lọ́rùn tiẹ̀ ni. so now ìsì mo fẹ́ lò bẹ̀ ni pé ká sọ pé o ṣe é sì kára tán o sì wá lọ ṣe blood test wọ́n wá sọ fún ọ pé ìwọ o AS ni ọ́ ẹni tó fẹ́ fẹ́ as ni ọ kò forí dárí ìwọ ló tò lódì ìyìn tó yẹ kó kọ́kọ́ ti ṣe ṣáájú ló ṣe kẹ́yìn ó yẹ kó o dúpẹ́ fọ́lọ́ ni tó lọ bọ́ ha ṣebí mo sọ fún ọ ní ìsìn pé ìlú wa tí ò gbádùn òun ló fa kó ga sí pé ńgbà tá a bá fẹ́ wọ yunifásitì irú èmi nígbà mo fẹ́ wọ yunifásitì ni mo tó mọ̀ pé aa ni mí. ọmọ míì tí ò ní yunifásitì lọ kò ní mọ kò ní mọ tí ń bẹ lára rẹ̀ èyí tó bá lóyún tó fẹ́ lọ bímọ sílé ìwòsàn ni ó tó o mọ̀ lórílẹ̀‐èdè mi kò rí bẹ́ẹ̀ ọmọ òní tí ìkú ò lọ síbítù tí wọ́n ti gbẹ ẹ̀jẹ̀ lára rẹ̀ tí wọ́n ti mọ genotype ẹ̀ wọ́n ti mọ blood group ẹ̀ àti nǹkan míì tó bá yẹ kí wọ́n mọ̀ tí wọ́n á fi kíìpù rẹ́kọ̀dù ẹ̀ but in Nigeria, it is very unfortunate ìjọba ò náà ní àárín yẹn rárá so eh, eh, eh, ohun tó yẹ ká ṣe ṣáájú la ṣe kẹ́yìn ni kì í ṣe pé ìsìnkọ́ra àti ọ̀rọ̀ genotype kì í ṣe pé wọ́n takora wọn wọn ò takora wọn àwa la àtò bó ṣe yẹ ká tò ó bó ṣe wá gbọ́ ní ìsìn mọ́ dùn ó de ìgbà tó bá tó dé admission yunifásitì mọ́ dùn ó de ìgbà tó bá tó fẹ́ dọ́kọ tàbí tó fẹ́ tó fẹ́ tó fẹ́ láya lọ ṣe genotype ẹ lẹ̀ mọ ti ń bẹ lára rẹ̀ sórí apart lọ́rọ̀ marriage ntí kínní yẹn wúlò fún ó ju ọ̀rọ̀ márèjì lọ nínú ẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá ní ìdí ẹ̀jẹ̀ tọrọ ẹ̀ bá jẹ mẹ́jẹ̀ wọn ò lè fẹ̀jẹ̀ sí lára láì mọ genotype ẹ̀ àti blood group ẹ̀ lọ́bìnrin wò wọn ò lè fẹ̀jẹ̀ sí lára wọ́n gbọ́dọ̀ mọ genotype ẹ̀ àti blood group ẹ̀ ìyẹn kan nù omi ìtúnrẹ́ yìí. àwọn ẹ máa fẹ́ travel tó fẹ́ travel bóyá fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ní Saudi ní Lárúbáwá generally tàbí nílùú òyìnbó ó ṣe medical report ó ṣe medical report ó ṣe. so kì í sọ̀rọ̀ marriage nìkan lọ̀rọ̀ genotype àti blood group wúlò fún un rárá rárá but ọ̀rọ̀ nàìjíríà wọ́ kọ́lọ́mbà ni tòní ọ̀rọ̀ nàìjíríà wọ́ gan-an tó bẹ́ẹ̀ gẹ́ tó fi já sí wípé ìgbà tọ́mọ bá tó fẹ́ bímọ ni ó tó mọ genotype ẹ̀ ìgbà tọ́mọ bá tó bá tó fẹ́ wọ yunifásitì ni ó tó mọ genotype rẹ̀ àti blood group ẹ̀. wíwọ́ tọrọ nàìjíríà wọ́ lọ́fàá ó yẹ ká ti mọ̀ ọ́n lẹ̀ ìwọ́tọ̀ wa ti mọ̀ ọ́n lẹ̀ sọmọ pé ìsìnkọ́ra rẹ ó sì mọ̀ wípé ẹni tó dẹnu kọ́ ó sì mọ orú ẹ̀gẹ́ tó náà ní lára kẹ́ ẹ tó mọ sọ̀rọ̀ ìfẹ́ kọ́rọ̀ tó wá kan ìsìnkọ́ra ìsìnkọ́ra ó ní the last step kẹ́ ẹ ti tì ẹ ti ṣáájú kẹ tó ṣe blood blood test nítorí náà ìsìkọ́ra kò ta àdúrà ìsìkọ́ra sanayi kọ́ wa sallallahu alaihi wasallam kò ta kókó ọmọ genotype rẹ o tó o bá lò ó lè bí àwàhálà ó lè bí àìnáwó òòró dá o ọmọ tó fẹ́ pè wálé ayé. má pè ọmọ wá sínú ìdààmú má ọmọ wá sínú ayé láti wá jẹ̀rora títí dọjọ́ ọkú rẹ̀ àìsàn ọjọ́ kan tí mo ṣe lọ́dọ̀ ọ̀rẹ́ mi tí mò ń ga ní kùkù ní ilé gbàù gbàù gbàù gbàù gbàù gbàù gbàù gbàù à àwa ń gbà fúnra wọn sẹ́mi bá ti ṣe bí thirty minutes ìyàwó náà ó gbà tiẹ̀ òun náà ó ṣe é tó bá ti rẹ̀ òun náà èmi náà ó tún gbà sẹ́nu tó sọ pé ọwọ́ alájú lẹ̀ pè wá sílé ayé nìyẹn ẹ̀yin tí ẹ ti fẹ́ yín tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan nípa genotype tẹ́lẹ̀ ọlọ́run lè bá yín ṣe é o kẹ kẹ ẹ mú jẹ o ọgbọrọ mi yé Ọlọ́run lè bá yín ṣe kẹ ẹ mú jẹ Ọlọ́run lè bá yín ṣe kẹ ẹ mú jẹ ṣùgbọ́n ìwọ tó o ti gbọ́ báyìí dákun fún àǹfààní ara rẹ àtọmọ tó o fẹ́ bí sáyé tó o bá ti gbọ́ pé as ni ọ́ tàbí ss ni ọ́ tí ss ò tiẹ̀ rújú kò fẹ́ kan rújú gbogbo ayé ló dà wọ́n sì mọ̀ pé ẹsẹ̀ sí lélẹ̀ but èyí tó rújú tó yẹ pé bó bá ti di láàbù wọn ò lè tí mọ̀ ní as eh, as sc àti aa òkè wàá mọ̀ gbọ́ jésù sọ kínní kan fún ọ sẹ́yìn tó bá tún wá jẹ́ sc tó bá tún jẹ́ sc mo tún gbọ́ kọ̀ǹfàmù ní tí mo sọ yìí o lọ bí àwọn tí wọ́n jẹ́ ẹ̀ẹ́. Eh, tí wọ́n jẹ́ kí ni wọ́n máa ń pè wọ́n náà consultant níbi ìmọ̀ ojú níbi ìmọ̀ ojú torí kò ṣẹlẹ̀ sí ọ̀rẹ́ mi kan ni o ẹnu ẹ̀ mo ti gbọ́ o wípé gbogbo ẹni tó bá ti jẹ́ sc sc abẹ́rẹ́ kan ń bẹ tó gbọ́dọ̀ gbà tó bá ti fẹ́ pé ọmọ ogójì ọdún tí ò bá ti gba abẹ́rẹ́ yẹn tó bá ti kọjá ogójì ọdún yóò ṣe sábàbí kójú rẹ̀ ò fọ́ sọ tó gbọ́ yẹn rí ọ gbọ́ rí <laughs> èmi ti gbọ́ rí mo ti gbọ́ rí lọ́dọ̀ ẹni tó ṣẹlẹ̀ sí gangan ni nígbà tí ó ní pírọ́blẹ̀mù ojú kọ̀sọ̀táǹtì padà wá sọ fún un wípé kí ni blood group ẹ̀ kí ni genotype ẹ̀ ó ní sc ni kí ni èjì ẹ̀ ó lò ti lé ní forty years ah. ó ní abẹ́rẹ́ kan bẹ̀ tí wọ́n rẹ̀kọ́mẹ́ndì fẹ́ntọ́ bá ti jẹ́ sc tí genotype ẹ̀ bá ti jẹ́ sc mo sọ eléyìí torí àfẹ́ kápọ́jú ó pọ̀ láàrin wa sọ gbọ́. So, àfẹ́ kápọ́jú ó pọ̀ láàrin wa ojú ni ọba ara ẹni tí ọba ti lójú kò mọ àwọ ayé mọ́ kò mọ àwọ ayé mọ́ nǹkan dúdú ni nǹkan funfun ni nǹkan pupa ni kò mọ̀ mọ́ kò dá màmá ìwọ tó ń gbọ́ mi lálẹ́ yìí tó bá jẹ́ pé s sì ní ọ́ tètè lọ rí kọ̀sọ̀ntáǹtì nípa ọ̀rọ̀ ojú wọ́n ní tí ó padà ṣẹlẹ̀ ni pé àwọn arteries àwọn veins tó wá síbi ojú wọ́n máa burst àwọn ẹ̀jẹ̀ yóò dì yóò dì yóò dì yóò dàbí ọbẹ̀ ẹ̀gúsí olójú ò kọ́kọ́ sí ní bóyá pàǹtíkósìn lójú ni wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ yóò bá lọ tọba ti ti tí táwọn kìnìún yẹn bá ti bọ́ọ̀sì tọba ti fàya ó ti lọ nù pé lára ṣá aláwọ̀ lò kù ṣòkò ẹ̀kẹ́ tún dì í hùn mú kì í sọ̀rọ̀ ẹ̀sẹ̀ sì nìkan wàhálà o ẹ̀sì wàhálà ni o ìwọ tó bá ti fẹ́ wọ forty years tètè lọ rí dókítà ni o lọ rí dókítà ni o ọlọ́run ní í ṣí ọ ní ẹni tí ojú òrèlédè o ní tó lágbára lójú so ọ nídìí kọ́ máa bèrè àyà sp àbí ss láti má tọrọ kí ìwúrò ṣẹlẹ̀ sí ọ tí ó bá ti ṣẹlẹ̀ sí ọ ní problem mọ wàá pe ọmọ kan wá sílé ayé láti kó bá a máa ti síwájú lọ́la insha allah subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.